káàbọ̀ padà sórí ètò ojúmọ́ re ibi tá a ti ń sọ̀rọ̀ nípa ìlera bóyá yín ṣẹ̀ṣẹ̀ ń yẹ àmúwòmáwòrán yín síbi tí ẹ wà yìí Orísun la gbà Orísun náà ni àwa kì í bá wọn wa ìrà tí kò bá ní ẹyin nínú gbogbo ètò wa ló ní ọgbọ́n ló ní òye ló ń kọ́ni lóríṣiríṣi ẹ̀yin tí wọ́n ní àǹfààní láti má rí wa wò lénìí bóyá ẹ tún fẹ́ wò wá nígbà mìíràn ẹ lọ sí Facebook wa tàbí kẹ́ lọ sí Instagram wa tàbí kẹ́ lọ sí WhatsApp wa ẹ máa rí ìwà wò bí idán bí ìran ẹ tún máa rí ọgbọ́n kọ́ ju eléyìí lọ ẹ ohun tá à ń sọ̀rọ̀ lórí ẹ̀ náà ni muses tí àwọn Yorùbá mọ̀ sí igbóná bàbá àgbà oríṣiríṣi àdàpè ni wọ́n máa ń dà á pè ẹ wá lè máa yẹ lẹ́nu pé ha ìgbóná nínú ìgbóná yẹn kò ní fi lé yín àti tèmi gbogbo wa kò ní fi lé wa ṣe bògbé láṣẹ Ọlọ́run Olódùmarè tá a bá wá rẹ́ni tó ti ní ìgbóná lọ́wọ́lọ́wọ́ bó ṣe ń wò mí ìwòsàn pípé kó lọ sínú ilé ẹ kí ìgbóná yẹn kó kúrò nọ́ọ̀sì mi tí mò ń bá sọ̀rọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ ni wọ́n general nursing ni wọ́n lọ fún ní ìdó ní ìlú èkìtì ohun tá a sì ń sọ tẹ́lẹ̀ náà ni pé kí ló fà á kí ni àpẹẹrẹ tí a lè rí ibẹ̀ náà ni mò ń padà sí nítorí ó ní àwọn nǹkan tí mo sì fẹ́ kí wọ́n bá mi sọ ah nurse deborah tèmítọ́pẹ́ samson gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ lẹ́ẹ̀kan ẹ jẹ́ ká yẹ̀wò kí ni a tún lè rí tó jẹ́ àmì àti àpẹẹrẹ lára àwọn ọmọ yìí tó ń sọ fún wa pé moses ló ń ṣe wọ́n. ẹ ṣé olóòtú mi ẹ kú ìkàlẹ̀ gbogbo ẹ̀yin ará ilé mi gẹ́gẹ́ bí a ti ń sọ lọ lẹ́ẹ̀kan ká tó lọ sí ojú ọjà lọ́hùn-ún àìsàn measles yìí àwọn nǹkan tá a máa rí kò pọ̀ rárá tá a fi máa lè mọ̀ wípé measles gangan ni ó ṣe ọmọ yìí gẹ́gẹ́ bí mo ti sọ tẹ́lẹ̀ irú ọmọ yìí ó máa gbóná ìyẹn gangan ni ohun àkọ́kọ́ tá a máa kọ́kọ́ rí ọmọ yìí máa ma ara ẹ̀ máa gbóná gidi tó máa pọ̀ tó yẹ pé àyà òbí gan ó máa máa já mo dẹ̀ sọ lẹ́ẹ̀kan mo ní tó bá jẹ́ ọmọ tó ń mu ọyàn ni ó ẹnu yẹn ó máa gbóná mọ́ ọyàn yẹn tó yẹ pé àyà ìyá gan máa já pé ṣé wọ́n gbé ẹ̀yẹ iná sí òun lára ni irú ọmọ yìí ó máa máa wúkọ́ ó máa ṣe kàtá omi ò ní dání mú ẹ̀ rárá rárá dẹ̀ irú ọmọ yìí ọ̀nà ọ̀fun tó bá ti délé tó ti lè sọ̀rọ̀ ó máa lè sọ̀rọ̀ pípọ̀nà fún dun òun then eléyìí tó tún wá tá a máa fi lè mọ̀ gangan gangan gbòógì wípé measles ni ní ibi tí kòkòrò yìí tó bá ti bẹ̀rẹ̀ mo ló máa bẹ̀rẹ̀ níbi ẹ̀yìn etí báyìí ó dẹ̀ máa pupa wíníwíníwíní báyìí náà máa rọra so ó máa so bí ẹni pé ooru ni ṣùgbọ́n yìí tẹ́ máa kàn fi rí kó yàtọ̀ sí ooru ni pé òun máa ní kọ́lọ̀ so kọ́lọ̀ ẹ̀ òun máa red so ẹ máa tètè mọ̀ so irú ọmọ bẹ́ẹ̀ tó bá yá láti tó bá fòbí náà tó bá tún wà very observant ni ẹ̀yìn etí láti bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ á kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ á lọ sí ọrùn á bo gbogbo ọrùn yẹn tó bá yá títí tá fi dé gbogbo ara tó kù á lọ sí ojú apá àti ẹsẹ̀ ni gbogbo ẹ̀ máa wá parí sí so àwọn ohun tá a máa rí náà kò jù bẹ́ẹ̀ yẹn lọ tá a máa fi mọ̀ wípé measles ló ṣe ọmọ yìí ẹ ṣeun ẹ kú àtótónu látàárọ̀ o Dr. Deborah Tẹ́nítọ́pẹ́ Samson bàbá tún wá wò ó báyìí o pé à ó dà ó kúkú ti ṣẹlẹ̀ náà ó ti ń ṣọmọ yìí wọn ò tètè gbé ọmọ yìí lọ sí ilé ìwòsàn kí ni àwọn nǹkan tóbi lè sáré máa ṣe kó tó gbọmọ yìí lọ sílé ìwòsàn. ẹ ṣe ṣe rí àìsàn yìí tẹ bá rántí níbẹ̀rẹ̀ mo sọ mo ní pé kòkòrò tí ó fa àìsàn yìí wípé kò sí ohun tẹ́ lè ṣe sí iṣẹ́ tó wá ṣe yẹn ó máa jẹ́ iṣẹ́ yẹn tán kí bó o lògùn sí bó o ṣe kinní yìí ò sọ pé kó lè dànù gbogbo nǹkan tó wá ṣe pátá ló máa ṣe iye ọjọ́ tó bá fẹ́ lò ló máa lò ṣùgbọ́n ọjọ́ yẹn ò pọ̀ rárá láàrin ọjọ́ mẹ́wàá sí ọjọ́ mẹ́rìnlá gbogbo àìsàn tá à ń wì ó ti parẹ́ ṣùgbọ́n tán bá gbé wọn gan wá sí ilé ìwòsàn kí ni nǹkan tá a máa ń ṣe a máa treat ẹ̀ symptomatically nǹkan tá a bá rí la máa treat fún ara gbígbóná fún lóògùn ara gbígbóná gbogbo kòkòrò ara ẹ̀ ẹ fi àwọn cream ìgbàlódé pa tí ó máa clear then fún ikọ́ fún ọmọ lóògùn kọ́ kàtá ẹ mọ àwọn nǹkan báwọn yẹn sọ àwọn nǹkan tá a bá rí náà la máa fi treat irú ọmọ wọ̀nyí then fún ara ríro ọmọ míì tiẹ̀ tún lè le kí ara ríro máa tún wà kó máa ṣe so oògùn ara ríro náà máa fún so gẹ́gẹ́ bí òbí best advice náà ni pé tọ́mọ bá ṣáà ti complain bẹ́ẹ̀ yẹn ìrànlọ́wọ́ kan tó lè ṣe fún òun náà ni kò gbé lọ sí ilé ìwòsàn tó bá dẹ̀ ti gbé débẹ̀ wọ́n máa mọ bí wọ́n á ṣe tètè tọ́jú ẹ̀ torí ó jẹ́ àìsàn kan tó yẹ kó máa ń tètè ràn tó bá tún pẹ́ jù lé ìwọ ìyá gan tó rò pé òun ṣáájú o lè tún kó tó bá dẹ̀ kó òun náà normal course tó ti ní lára ọmọ ló máa take náà gbogbo iye ọjọ́ tó bá fẹ́ lò ló máa lò lára àti ìwà àtọmọ tó káláìsàn má bàa di púpọ̀ níwọ̀n ìgbà tá a bá ti rí àwọn àmì wọ̀nyí ká gbé wọn lọ sí ilé ìwòsàn ká má oògùn orí akàndédé lọ sí chemist kan abèrè nǹkan kan kì í ṣe gbogbo wọn náà mọṣẹ́ Ọlọ́run jẹ́ ká bọ́ sọ́wọ́ mm-hmm. ẹ irú o fẹ́ treat nǹkan kékeré wọ́n fún ẹ lóògùn kan tí ò dáa á tún ba nǹkan jẹ́ sí so best náà ni pé kéèyàn lọ sí ilé ìwòsàn tí ìjọba fi òǹtẹ̀ lù kìkan ṣe private hospital kan ní backyard ilé yín torí pé mo ti mọ kíkẹ́ tó wà ń bẹ̀ so ẹ jẹ́ ká lọ ká gbé irú ọmọ bẹ́ẹ̀ lọ so àwọn ọ̀dà bóyá ẹ̀gbọ́n àbábúra bí olùtọ́jú nǹkan fún rẹ̀ kóun fún rẹ̀ náà má bàa kó. Hmm, ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ kú wa tó tónu ohun náà lẹ́yìn náà ti ń gbọ́ nínú ilé báyìí wípé ẹ má ṣe jẹ́ ká ṣe self medication fún ara wa tá a bá ti rí i pé àìsàn yìí tí a pè ní ìgbóná ó ń ṣe ọmọ kan tàbí ọmọ méjì tàbí ẹ jẹ́ ká tún wá wò wípé tá a bá tiẹ̀ ti rí àmì gẹ́gẹ́ bí nọ́ọ̀sì wa ṣe sọ àwọn àmì tó wà lára tí wọ́n sọ yìí tá a bá ti rí i pé ó ń ṣẹlẹ̀ lára ọmọ ẹ jẹ́ ká tètè lọ sí ilé ìwòsàn ká lè gbìyànjú kí àwọn oní ìtọ́jú tó péye kí wọ́n lè bá wa tọ́jú àwọn ọmọ yìí ká má ṣe máa ra ẹ bá mi ṣá ẹ lọ sọ́dọ̀ ọ̀yà kínní níbẹ̀ yẹn ló bá ti ṣá ìwé eléyìí ló máa máa fi pa eléyìí ló máa ha ọpẹ ẹjọ ṣé àìsàn yìí ó ń pààyàn ṣá. ó ń pààyàn tí èèyàn ò bá tètè kára mọ́ láti tọ́jú irú ẹni tí ó bá ní ní ayé jọ̀ǹgan wọ́n ní à torí òun náà ṣe máa ń ju ọmọ tó bá ti ní wọ́n máa dágbe sí yàrá kan kò sẹ́ni tó máa súnmọ́ kò sẹ́ni tó máa ṣe kíní kan wọ́n ló lè fọ́ lójú ó lè dí létí ó lè rọ́ lápá ó lè rọ́ lẹ́sẹ̀ lóòótọ́ ni kò sí rọ́ńbẹ̀ ṣùgbọ́n nítorí pé wọn ò ṣe nǹkan kan tó lè ran ọmọ yìí lọ́wọ́ irú àwọn nǹkan tá à ń rí wọ̀nyẹn tí wọ́n bá tètè dìde sí tí wọ́n kì í ṣe pé gẹ́gẹ́ mo ṣe sọ nǹkan tí kinní yìí wá ṣe ó máa ṣe ó dẹ̀ máa bá tiẹ̀ lọ ṣùgbọ́n àwọn kan tó wá ṣe yẹn a lè ràn lọ́wọ́ láti má ba nǹkan jẹ́ jù tá a bá tètè dìde tì í irú tí a bá tètè fún ní oògùn ara gbígbóná ṣe kínní ara ò ní gbóná jù kọjá eléyìí tó lè ba ara ọmọ jẹ́ irú kòkòrò wọn yẹn téèyàn bá tètè dìde sí tó mọ lóògùn sí tó gba abẹ́rẹ́ tó yẹ kó gbà tó ṣe kínní kò ní pọ̀ tó bó ṣe yẹ so àìsàn ó lè pààyàn ní ó ń pa àwọn ẹlòmíràn gan ní ehm, bí àwọn 1980s sẹ́yìn millions of people ló ń kú nípasẹ̀ àìsàn yìí nítorí pé wọn ò ní nǹkan tí wọ́n lè fi dìde sí ìtọ́jú àwọn tí wọ́n ní so téèyàn bá tètè dìde sí àìsàn measles yìí ó lè ṣe àwọn nǹkan téèyàn ò fẹ́. kò ṣe ju gbogbo ẹ lọ náà ohun tí nọ́ọ̀sì wa ń bá wa sọ náà ni pé ẹ jẹ́ ká ṣe ìtọ́jú àwọn ọmọ wa ẹ jẹ́ ká ṣe ìtọ́jú àwọn tí àìsàn yìí bá ń ṣe ẹ jẹ́ ká tètè mójútó wọn kó tó bọ́ sí orí torí èmi gbọ́ nínú ìtàn yìí pé ó lè fọ ojú èèyàn ó lè mú apá kó rọ́ ó lè mú ẹsẹ̀ kó rọ́ ah lágbára ọlọ́run láṣẹ ọlọ́run olódùmarè àìsàn yóò ní fi ilé wa ṣe bùgbé o mm. tó bá wa ti jẹ́ kó ti wà nínú ilé yín bẹ́ẹ̀ ṣe ń wò mí tẹ̀ sí ń gbọ́ mi ọlọ́run tó ní ìwòsàn pípé ní ọwọ́ á wo ọmọ náà sàn á wo bàbá náà sàn àwò ìyá náà sàn àìsàn yóò ní gbẹ̀mí yín o láṣẹ ọlọ́run olódùmarè ẹ jẹ́ ìfẹ́ lẹ́yìn síbi ká tó máa lọ sókè lọ́hùn àwọn tó ń lo oògùn ìbílẹ̀ fún àìsàn yìí ẹlòmíà sọ pé rárá o wọ́n ní kò gbọ́dọ̀ di hospital ẹ má gbé dé hospital o ẹ má jẹ má lò ẹ má gba abẹ́rẹ́ fún ọ bí bá ti gba abẹ́rẹ́ fún kí ni mọ̀rọ̀ kílẹ̀ kílẹ̀ fẹ́ kílà lè sọ fún wọn ṣé ìyẹn da pé kó yá kán máa lo àgbo sí i kán máa fi nǹkan pa á nílé ṣẹ́rí nípa ti àwọn tó ń lo nǹkan ìbílẹ̀ wọ̀nyí ọlọ́run náà ló dá gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n nǹkan tèmi máa sọ ni pé torí pé wọn ò ní òye tó òun ló jẹ́ kán sì máa sọ wípé irú ẹni báyìí ò gbọ́dọ̀ dé hospital nítorí bẹ́ẹ̀ náà ni irú àwọn ètò báyìí ló ṣe ń wáyé láti mú ká lè spread the good news àti information yìí lọ sí irú ọ̀dọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn àwọn nǹkan tí wọ́n rò pé àwọn ń lò wọ́n yẹn ó lè má tó mi ì sọ pé kò ṣiṣẹ́ ọlọ́run náà ló dáa so àwọn kan ń lò wọ́n dẹ̀ ń rí iṣẹ́ ẹ̀ ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí oníṣègùn òyìnbó èmi á kàn rọ̀ wá irú ìwọ tó ní òye kékeré lónìí spread ẹ̀ sọ fáwọn bàbá nílé àwọn màmá nílé àwọn tí wọ́n rò pé wọn ò ní òye láti torí pé wọn ò ní òye tó lèmi rò pò fa gbogbo eléyìí hmm. ṣùgbọ́n tí irú information yìí tó bá ti dé ọ̀dọ̀ wọn àwọn náà máa mọ̀ pé òkè o ignorance ló jẹ́ káwọn máa ti ọmọ mọ́lé tó di pé ẹlòmíì gan títí tí gbogbo ẹ̀ máa fi bọ́ sórí hmm. tó máa fi padà kú hmm. mọ́ wọn lọ́wọ́ tó ọ̀nà ràn wá lọ́wọ́ tó ìwọ tó ti gbọ́ lẹ́ni sọ fáwọn tí ò mọ̀ ẹ máa ṣe wọn ẹ máa kó atótónu nurse Deborah Tèmítọ́pẹ́ Samson ẹ ṣe gan èmi gan tí mo wà bí mò ń gbádùn yín àmọṣmọ àwọn tó wà nílé mo mọ̀ pé àwọn náà ń gbádùn wọn dẹ̀ rẹ́kọ̀ọ́ tó dáa tó tọ́ tó dáa wọn rí kọ́ Fóyèké Ináolájí lórúkọ mi lẹ́ẹ̀kan sí ohun tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ látàárọ̀ ní measles tí àwùjọ Yorùbá mọ̀ sí àìsàn ìgbóná tàbí bàbá àlejò nǹkan kan tá a bá lè pè é òun ni à ń sọ̀rọ̀ lé lórí nọ́ọ̀sì wa náà tó dẹ̀ ń bá wa sọ̀rọ̀ látàárọ̀ náà ni nọ́ọ̀sì Deborah Tèmisọ́pẹ́ Samson ẹ jẹ́ ká sáré dókè lọ́hùn Orísun náà la ṣì wà Foyeke Inaolaji lórúkọ náà.